ẹ tún darapọ̀ mọ́ a lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùtàn àìsàyà ògúnbòmẹ́hìn àkórí ọ̀rọ̀ tòní ni bí a ṣe lè ṣẹ́gun sàtánì tí ẹ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 08096781135 08096781135 kí olúwa ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. Isaiah 14. Isaiah 14. Kàkà láti ẹsẹ̀ twelve to seventeen. Isaiah 14. Kilo ló ṣe How come you fell? Kilo fa shubu ẹ? Brought about your folly. Lucifer. Lucifer. Ìwọ ìràwọ̀ òwúrọ̀. Morning star. Wọ́n kì Kilo délé. fa shubu ẹ? How have you fallen? Ìwọ tó ṣẹ́ apá àwọn orílẹ̀-èdè. Yẹn ni pé ìwọ tó ti gbogbo orílẹ̀-èdè. You have conquered nations. gbogbo ènìyàn ló ti ṣubú sábẹ́. everybody now bows before your administration. ẹni wà láyé ìtí òsì lábẹ́ ọ̀gbẹ́ni yẹn. whoever is living that is not under Satan. pàápàá tọ́lọ́ máa lọ́wọ́ òde ní tẹríba fún. especially you ah. want to have money without eh. going to Satan. ẹ eh, ó kú ṣàṣà. such one, people one, are wọ́n ṣàṣà. such people are very few. even àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń preach prosperity ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ṣubú. all these prosperous prosperity preachers they are falling under this satan. lucifer kí ló fa ìṣubú ẹ. lucifer what brought about your. ìwọ tó ṣe apá orílẹ̀-èdè kí ló fa ìṣubú ẹ. you that lay low nations. ẹ máa wo bọ́n ṣe ń kí ọ̀gbẹ́ni. look at the cognomen being poured on satan. nǹkan tó fa ìṣubú ẹ rẹ o. these are the reasons why you fell o wí ní ọkàn ẹ pé ní ọkàn rẹ ọkàn yẹn náà ló dẹ̀gbẹ́ ń tan gbogbo ayé jẹ. and uh, the heart of man is wicked that is where the Satan deceits. o wí ní ọkàn tóró o wí ní ọkàn rẹ pé. you said in your heart that. èmi yóò gòkè lọ sí ọ̀run nǹkan tó fàṣubú ẹnìyẹn o. those are the reasons why you fell. máa gbé ìtẹ́ mi ga ju Ọlọ́run. my throne shall be higher than that so, of God. sọ gbogbo àwọn planets tó control yìí kò tí tó. all the planets under your control. You ó kúkú fẹ́ control tọ́lọ́run náà mọ́. you want to control the habitation of God inclusive. so kó má sọ ọlọ́run mọ́. so that if you know God above you. wonderful. ìyẹn ṣàjẹ́ ìyanu. bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dá ẹni o. you have forgotten somebody created you. máa jọba lórí gbogbo nǹkan di ọdún bá jẹ́ tèmi. I will so pretend over any living being. ó máa gòkè kọjá àwọ̀ sámà ṣe rí ṣe orí agbára ló ń gùn. this is power intoxication. ṣé orí agbára ló ń gùn. you can see power being intoxicated I mean Satan being intoxicated by. ọlọ́ba ọlọ́run ni ọlójúkọlójú. he went to God life and direct. ìta tẹ wá lọ gàdá yìí. then who is superior now. torí nígbà tó o bá dàbí ọ̀gá ògo jù lọ. if you are the most high. that means kò eh, sẹ́ni tó tó tó ẹ mọ́ nìyí so you will be number one everybody will worship under you. ṣé ohun tó ń pè lágbára bó ṣe máa ń gùn. you can see Don't, power. agbára yẹn yẹn gùn. satan was intoxicated with power. wọ́n á dàbí ọ̀gá ògo he be like the most high. nítorí tó o sọ bẹ́ẹ̀. satan for this arrogancy. láṣẹ máa mú ẹ sọ̀kalẹ̀ sí ipò òkú. you shall be brought down to the grave to the depth of the pit. ìyẹn ni pé ẹ̀rí pé ní ìkẹyìn ọjọ́. at the end of the day ṣe ni wọ́n dẹ sátani. Satan shall be put under bondage. ipò òkú tí wọ́n ń wé yẹn. that pit there. ọ̀rọ̀ àpáǹdì ni. that's hell. hell grief of hell. ṣe ni wọ́n dé. he was put under bondage. kí Jésù tó lè jọba for one thousand years. can rule for one thousand. ọba tí Jésù lọ́hùn fẹ́ jẹ́ tí aládùúgbò rẹ̀ ṣe ń gbógun the reason why Herod will kí Jésù tó lè jẹ ọba yẹn. before Christ can be enthroned. wọ́n láti dè Sátánì ní ìgbèkùn for one thousand years. Satan was put under chain and captivity for one thousand years. nínú ihò. into a pit. kò gbọ́dọ̀ rí ìta rárá. he must not see the sun at all. kò gbọ́dọ̀ wà around nígbà tí Jésù bá ń jọba. he must not be within the vicinity where Christ shall reign. tó bá nǹkan. if he does. gọ́nijà ó jẹ́. he won't allow him. á dá gbogbo ẹ̀rú. he will cause commotion wọ́n dẹ̀ nígbẹ̀ ẹ yẹ kó wọ́n pa o. he was not killed. because kò ṣeé pa. it's a spirit it cannot be killed. agbára tí wọ́n fi dá agbára tí kì í kú ni. he was created with what we call immortality spirit. ìyẹn ló ń bá àwa jà àwa yẹpẹ. that is what is confronting and contending with us less mortals. That is why tó jẹ́ pé bá a ti ń bọ́ nù kan báyìí. when we escape from one. bó o lóò kọ́lé tó bá kọ́lé o tún jagun after you are becoming landlord landlady there will be other. bó o lọ lọkọ bó o bá lọkọ ti dúró. if husband happen to be your problem after being married another problem. téèyàn bá ṣe rere nílé ayé yìí. if you are prosperous on this earth. kó máa dúpẹ́ ni. you should thank God. ẹni tí ò ṣubú sábẹ́ ọkùnrin yìí. one who has not fallen. àti pásítọ̀ àti pásítọ̀ tí ò ṣubú sábẹ́. who has not fallen under Satan. ah wọn kú ṣàṣà. there are very few very few human beings a kàn máa gbára jésù ni ṣùgbọ́n a máa gbára sátani. we recognize the power and mightiness of. káwá fọwọ́ yẹpẹrẹ mu. so most ministers of God treat Satan with levity. tètè ọmọ a bùkún fún ẹ lóòótọ́. he will bless you surely. ó lóun máa ń bùkún yàn ó sọ fún jésù. he told Jesus. ẹni tó bá wò ó ló máa fún. he had the splendour and wealth he could give to anybody he so desires. wàá dẹ̀ máa gbóhùn. you hear the voice wàá dẹ̀ máa ná wọn olúwa. you be discerning it to bring nígbà tó dẹ̀ jóun sátani. whereas satan will have been speaking to you. ọ̀tá ẹ̀ o mọ ọ̀tá ẹ̀. you don't know your enemy. kí ló ṣe fẹ́ ṣẹ́gun ẹ̀. how will you conquer how will you conquer your enemy. báwo ló ṣe fẹ́ ṣẹ́gun ẹ̀. how can you conquer your enemy. àdúrà kò ní já ọgbà. prayer you cannot offer. kò sẹ́skúùsì pé ó lọ bí iṣẹ́ látàárọ̀ mo délé rẹ̀ mi kò sẹ́skúùsì fún sátani it's not an excuse to Satan. kọ́ láti gbàdúrà ni. it's a must for you to pray. wọ́n tẹ̀ ní ká gbà ká má ṣe ni. láṣàárẹ̀. tètè ọ̀gbẹ́ni burúkú yìí ni. you must not be tired and be wary of that instruction kọ́ wa wọ bí ọ̀gbẹ́ni burúkú yìí bó ṣe bó ṣe ń dẹni kálukú láàmú. you can see Satan penetrating. ọwọ́ yẹpẹrẹ lèèyàn dẹ̀ fi pàápàá wa nígbàgbọ́ yìí. especially we Christians we are treating Satan with levity. Satan is a liar. ẹ̀kọ́ eh, lágbára ẹ̀ Satan. ẹ̀kọ́ lágbára kọ́ lágbára lọ́lọ́ máa gbẹ́ ìtẹ́ òun gajọ́ lọ́rùn. ìzíkà sọ fún wa pé kò sì sọ ohun tí ọ̀ṣà mọ̀. Oh, he knows everything kò sí ohun tó bò fún. ọgbọ́n téèyàn fi ṣẹ́gun ẹ̀kọ́ lọ́run kó gbé wọ ẹ̀ o ò tí gbàdúrà pé kọ́lọ́run báyìí léṣù jáde lára ẹ̀ ó ń gbà ládùúrà ẹ̀mí mọ́ nìkan ló ń béèrè máa ń bẹ̀rẹ̀ agbára kí n kún fẹ́ mi mọ́ ó rè é ó kún ó rí bọ́ ṣe kún ó kú ọṣẹ́ lẹ̀ ìyẹn lè máa tọ́ra ẹ̀ jẹ. you are flowing holy spirit feel to be. ọ ma gbọ́ òní lálọ́ọ̀dù òun lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ òun lọ́kọ́kọ́ wà lára rẹ̀ kẹ́mi mọ́tọ́ dẹ́ o oh, ṣẹ́gun ẹ̀ ò lọ o lọ. you have not conquered Satan you want to overcome. lọ kún fún ẹ̀mí mímọ́. you are claiming to have Holy Spirit filling you. ọ̀tá wa ni. it's our enemy. alẹ́ gbọ́dọ̀ mọ̀ lọ́tà. and we must recognize that fact. alẹ́ gbọ́dọ̀ mọ̀ pé ẹni tá a fẹ́ bá nìyẹn. and we must contend with him. sọ fún mi ni máa borí èṣù. tó sọ bẹ́ẹ̀ dáadáa. I will overcome Satan in the name of Jesus bá ń gbàdúrà fún ẹ kó máa ṣàmì. yes sir when i pray you say amen. ọgbọ́n èṣù tó wà lára ẹ kó jáde lára ẹ kọlùwà kó báwí èṣù tó lé àgọ́ ara ẹ ló máa fi ṣe bùgbé tó ní ọkàn ẹ ló máa fi ṣe bùgbé ọ̀wọ́n àfihàn ẹsẹ̀ rẹ ṣe bùgbé ọ̀wọ́n àfihàn inú rẹ ṣe bùgbé ojú ẹ ló máa fi ṣe bùgbé agbárí ẹ ló máa fi ṣe bùgbé ẹ̀jà tó ọmọ ara iṣan ara ẹ̀gán ara ẹ̀ lọ́n fẹ́ fi ṣe lórúkọ Jésù jáde lára ẹ̀ gbogbo ìtọ́rìn káàkiri ara ẹ̀ gbogbo ìtọ́múkára ẹ̀ máa gbọ́ná fìí orúkọ Jésù kó jáde lára ẹ̀ ìránṣẹ́ ìṣù lára rẹ̀ kó parẹ́ irúgbìn tó gbìn sí ẹ lára tọ́ta ìsàn sí ẹ lára alọ́ra àrùn bó ti ń lọ bẹ́ẹ̀ ló ń bọ̀ lórúkọ jésù kí náà ṣẹ lórí ẹ olúwa bá parun olúwa bá parun olúwa bá parun èyí tó gbìn nígbà tá a jẹun lọ́jọ́ ọrùn olúwa bá parun èyí tó gbìn nígbà tá a ṣàgbèrè ọjọ́ ọrùn olúwa bá parun èyí tó gbìn ní jíjẹ mímu lójú ayé olúwa bá parun ìránṣẹ́ ìṣù tó wà lára ẹ jáde lára ẹ̀ ìránṣẹ́ sátánì tó wà lára ẹ̀ lórúkọ Jésù kó jáde kò ní padà síbẹ̀ mọ́ iná agbára ẹ̀ máa jó iná agbára ẹ̀ máa jó igi gígí tí bàbá mi ti ń bẹ lánàá ọba gbìn wọn máa fatu ni o tá a bá rí irúgbìn èṣù tó bá wà lágbo ara láti lọ dá àtẹlẹ ẹsẹ̀ fi wọn bú lórúkọ Jésù parẹ́. èyí tó ń ṣiṣẹ́ ewu èyí tó ń ṣiṣẹ́ àìsàn èyí tó ń ṣiṣẹ́ ikú èyí tó ń ṣe ìfàsẹ́yìn èyí tó ń ṣiṣẹ́ àìní èyí tó ń ṣiṣẹ́ àìlọ́rùn àlọ́wọ́ lórúkọ Jésù kólúwa kó parun irúgbìn tọ́gbìn sí ẹ lára tọ́lọ́ rẹ ń gbàgbé ẹ Olúwa fàtù Olúwa fàtù kò dáná sun irúgbìn tó tán gbìn sí ẹ lára tó jẹ́ olóore rẹ iṣẹ́ náà ń gbàgbé ẹ wọn ò tẹ rántí ẹ wọn ò tẹ mọ̀ bó exist olóore ẹ dẹ̀ ni irúgbìn yìí lára ẹ kó lu abá ẹ fàtú kó fàtú kó rùn wá kó rùn wá kó rùn wá kó fàtú kó rùn wá gbàdúrà gbogbo ilẹ̀kùn ẹ̀ tó tì kó lu afọ tutù tó sọ pé kó má jáde kó fọ́ tútú Olúwa bá fọ́ tútú gbàdúrà kó jáde ọ̀nà jáde láàrin wọn kó jáde lórúkọ Jésù kó jáde lọ́wọ́ ìgbèkùn èṣù kó jáde lọ́wọ́ èṣù àtọmọgun ẹ̀ kó jáde níbi tó tiẹ̀ mọ́ kó jáde ètò tiẹ̀ mọ́ lẹ́tọ̀ ọ̀jẹ́ ò lè gbàdúrà kọ́ jáde ètò tiẹ̀ mọ́ lẹ́tọ̀ ha ẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kọ́ ló mú ẹ jáde olúwa máa tú wọn lẹ̀ máa tú wọn lẹ̀ máa tú wọn lẹ̀ máa tú wọn lẹ̀ máa tú wọn lẹ̀ máa tú wọn lẹ̀ máa tú wọn lẹ̀ gbogbo ìtọ́hùn kọjá kọ́ máa ṣe ọ́ lálẹ́ yìí iṣẹ́ èṣù tó bá ti wà ń bẹ̀ ní kọ́lọ́n bá ń parun olùwàparun olùwàparun olùwàparun olùwàparun olùwàparun olùwàparun olùwàparun gbàdúrà agbára rẹ sọ̀kalẹ̀ olùwà sọ̀kalẹ̀ fáwọn ọmọ rẹ sọ̀kalẹ̀ láti borí èṣù fún ọ lágbára láti ṣẹ́gun èṣù fún ọ lágbára gbàdúrà gbà láṣẹ o ẹ̀yin lẹ máa borí ẹ ẹ̀yin lẹ máa borí ẹ agbá tó máa fi máa gbàdúrà látàlẹ́ yìí lọ́kọ́lùwà kọ́ gbẹ wọ ẹ kó sọ ẹ jí láti gbàdúrà kó ràn ẹ lọ́wọ́ láti gbàdúrà kó mí sí ẹ láti gbàdúrà gbogbo ìrẹ̀wẹ̀sì kọ́ lọ́ọ́ ẹ ká kúrò gbà láṣẹ o gbóni fọlọ́n lókè o Jésù Olúwa wa àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin olùṣọ́àgùntàn ògúnbọ̀mọyìn jẹ́ akíkanjú oníwàásù àti olùkọ́ tí ó yanrantí tí ó sì kún fún ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ohun ti ọlọ́run àti ti ayé yìí wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sólì joseph ayọ̀ babalọ́lá lẹ́bàá ọ̀dọ̀ àìràn ní ìlú ìkejì arákejì ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpòsílì ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí àti ibi ìpàgọ́ fún ìjọ àpòsílì ti kristi pẹ̀lú ibi àdúrà àti ilẹ̀ mímọ́ fún gbogbo onígbàgbọ́ àgbáyé tẹ́ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 0809 678 1135 0809 678 1135 kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. ẹ tún darapọ̀ pẹ̀lú wa fún ọ̀rọ̀ ìgbàlá mìíràn ní gbogbo ọjọ́ ajé àti ọjọ́rú lákòókò kan náà lọ́sọ̀ọ̀sẹ̀